hallelujah yóò dára fún wa lórúkọ jésù mo kí wa káàbọ̀ lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun sí abẹ́ abala wákàtí yìí wákàtí mìíràn pẹ̀lú olúwa wákàtí mìíràn níwájú ẹlẹ́dàá wa wákàtí mìíràn láti gba ire láti rí gbà lọ́wọ́ olúwa wákàtí àdúrà wákàtí ìṣelóore mo gbàdúrà fún ọ láàárọ̀ yìí wípé lábala wákàtí yìí olúwa yóò ràn ọ́ lọ́wọ́ olúwa yóò dá ọ lóhùn ìgbé ayé rẹ kì yóò rí bákan náà mọ́ bó o ṣe ń tẹ́tí sí ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ àdúrà yìí lórúkọ jésù ohun gbogbo tí í ṣe tìrẹ olúwa yóò ṣe é láṣẹ pé ìgbé ayé rẹ yóò sì yí padà sí rere bẹ́ẹ̀ ni yóò sì rí láàárọ̀ yìí ọ̀rọ̀ ọlọ́run tí mo fẹ́ fi gbà wá níyànjú òun ló wà nínú òwe orin dáfídì ìwé orin dáfídì orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkeje ó kà báyìí wípé olúwa ni agbára àti asà mi òun ni àyà mi gbẹ́kẹ̀lé a sì ń ràn mí lọ́wọ́ nítorí náà inú mi dùn jọjọ èmi ó sì máa fi orin yìí ọ̀rọ̀ ọlọ́run nìyẹn ohun tí mo fẹ́ fi gbà wá níyànjú òun ni. Yajou, òun ni àyà mi gbẹ́kẹ̀lé òun ni àyà mi gbẹ́kẹ̀lé ta ni àyà rẹ gbẹ́kẹ̀lé dávidi ń sọ fún wa níhìn yìí wípé olúwa ni ìgbẹ́kẹ̀lé òun olúwa ni agbára òun olúwa ni asà òun nígbà tí àkókò ogun bá dé olúwa ni asà rẹ̀ olúwa ni ìgbẹ́kẹ̀lé rẹ̀ olúwa ni agbára rẹ̀. kò gbẹ́kẹ̀lé agbára ti ara rẹ̀ kò rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó gbọ́n tàbí tó mọ̀ ọ́n kò rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ ọ́n ta tàbí tó mọ̀ ọ́n ṣe ó gbẹ́kẹ̀lé ọlọ́run fún agbára ó gbẹ́kẹ̀lé ọlọ́run nígbà gbogbo ó ní òun ní àyà mi gbẹ́kẹ̀lé nítorí pé àyà rẹ̀ gbẹ́kẹ̀lé olúwa ó ní a sì ń ràn mí lọ́wọ́ à ń ràn mí lọ́wọ́ ẹ̀yin ọmọ ọlọ́run láàárọ̀ yìí níbo ni ìgbẹ́kẹ̀lé rẹ wà ìbéèrè ta fẹ́ bi ara rẹ ta fẹ́ bi ara wa nìyẹn níbo ni ìgbẹ́kẹ̀lé wa wà níbo ló fi ìgbẹ́kẹ̀lé rẹ sí nínú ta ló fi ìgbẹ́kẹ̀lé rẹ sí tàbí nínú kín ló fi ìgbẹ́kẹ̀lé rẹ sí tí ìgbẹ́kẹ̀lé rẹ tó bá wà nínú ohun tàbí nínú ẹni tí kìí ṣe nínú ọlọ́run irú ènìyàn bẹ́ẹ̀ ìjákulẹ̀ ló máa bá pàdé bíbélì tilẹ̀ sọ fún wa nínú òwe orin dáfídì orin ogún ẹsẹ̀ ìkeje ó ní àwọn mìíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti àwọn mìíràn bí ẹṣin ó ní ṣùgbọ́n àwa ó rántí orúkọ olúwa ọlọ́run wa ó ní wọ́n wólẹ̀ wọ́n sì ṣubú ṣùgbọ́n àwa dìde àwa sì dúró ṣinṣin nígbà tí àwọn tí wọ́n fi ìgbẹ́kẹ̀lé wọn sínú ẹṣin àti sínú kẹ̀kẹ́ ogun àti sínú ènìyàn nígbà tí wọ́n ṣubú ẹ̀ẹ́ dáfídì sọ wípé ó ní àwa dìde àwa tá a fi ìgbẹ́kẹ̀lé wa sínú ọlọ́run àwa dìde àwa sì dúró ṣinṣin ó ní ọlọ́run sì gbà wá gbà ní olúwa ọlọ́run sì gbà wá nínú kí ló fi ìgbẹ́kẹ̀lé rẹ sí ṣé nínú ènìyàn ni àbí nínú ọrọ̀ tàbí nínú owó bóyá nínú agbára ìdílé ló tiẹ̀ fi ìgbẹ́kẹ̀lé tiẹ̀ sí. Si ó lè jẹ́ pé nínú agbára nínú nínú nínú agbára agbára connection òun ló fi ìgbẹ́kẹ̀lé rẹ sí pé amọ̀yàn aláwọn ojú níta aláwọn ẹsẹ̀ níta bàbá ti tẹ bọ́tìn bá a ní láti kúrò lọ́fíìsì sẹ́nu níbi tó fi ìgbẹ́kẹ̀lé tiẹ̀ sí nìyẹn bíbélì sọ wípé ó ní òun ni àyà mi gbẹ́kẹ̀lé a sì ń ràn mí lọ́wọ́ iye àwọn tí àyà wọn bá gbẹ́kẹ̀lé ọlọ́run iye àwọn tí àyà wọn bá sinmi lé olúwa irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni yóò máa rí ìrànlọ́wọ́ òrèkóòrè gbà lọ́wọ́ ọlọ́run lóòrèkóòrè láà máa ràn wọ́n lọ́wọ́ àwọn ẹ̀dá bíbélì mi sọ wípé ó ní àyà mi sinmi lé ó ní a sì ràn mí lọ́wọ́ ṣùgbọ́n eléyìí sọ wípé à ń ràn mí lọ́wọ́ à ń ràn mí lọ́wọ́ joojúmọ́ lórí ìrànlọ́wọ́ ọlọ́run gbà ẹni tó bá sinmi lé ọlọ́run lójoojúmọ́ ló máa máa rí ìrànlọ́wọ́ ọlọ́run gbà ẹni tí àyà rẹ̀ bá wà pẹ̀lú ọlọ́run lójoojúmọ́ lolúwa máa máa ràn án lọ́wọ́ kó tó pè olúwa ti dá lóhùn bó bá ṣe ń pè lolúwa máa ṣe èmi rèé ẹ jẹ́ ká fi ìgbẹ́kẹ̀lé wa sínú ọlọ́run má fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú ènìyàn ọ̀pọ̀ ti fi ìgbẹ́kẹ̀lé wọn sínú ènìyàn wọ́n ti bá ìjákulẹ̀ pàdé ọ̀pọ̀ fi ìgbẹ́kẹ̀lé wọn sínú ọkọ sínú aya sínú ènìyàn tí kò tí kì í ṣe ọlọ́run wọ́n ti bá ìjákulẹ̀ pàdé ẹlòmíràn ó fi ìgbẹ́kẹ̀lé sínú ọkọ rẹ̀ pé ọkọ mi fẹ́ràn mi aya mi fẹ́ràn mi owó ń bẹ lọ́wọ́ rẹ̀ gbogbo ìgbẹ́kẹ̀lé wọn nínú ẹnìyẹn ni nígbà tí kú dé nígbà tí àìsàn dé tàbí nígbà tí ìjì jà. Ja tírú èèyàn bẹ́ẹ̀ ò sí mọ́ nígbà yẹn ni wọ́n mọ̀ pé àwọn ti ṣe àṣìṣe ńlá lórúkọ Jésù Kristi ohun gbogbo tọ́lọ́run fi ṣìkẹ́ rẹ ọ̀tá ò ní gbà lọ́wọ́ rẹ ọkọ ó pẹ̀ mọ́ ọ lórí aya ó pẹ̀ mọ́ ọ lọ́wọ́ àwọn ọmọ lórúkọ Jésù Olúwa yóò dáàbò bò wọ́n bí ọkọ ṣe dára tó bí aya ṣe dára tó bí àwọn ọmọ ṣe jẹ́ ohun iyì àti ohun ẹ̀yẹ ohun alágbára láti ọ̀dọ̀ Ọlọ́run tó fi fún ènìyàn a ò lè fi ìgbẹ́kẹ̀lé wa sínú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ọlọ́run fún àwọn mìíràn lówó jaburata tó yẹ pé owó ìṣe owó ìṣe ìṣòro wọn mọ́ o ò lè fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú owó nítorí pé kí ni àkókò díẹ̀ òun lo ní pẹ̀lú owó yẹn ìgbẹ́kẹ̀lé rẹ nínú ọlọ́run ló yẹ kó wà àìmọye àwọn tó ní owó lọ́wọ́ ṣùgbọ́n tó jẹ́ wípé owó tí wọ́n ní ò lè ra kíni kò lè ra iyè fún wọn kò lè ra kò lè ra ìlera fún wọn kò lè ra ìṣerere fún wọn kò lè ra iyì fún wọn àìmọye àwọn nǹkan tí wọ́n ṣe aláìní nínú ayé wọn tó jẹ́ pé owó yẹn kò wúlò fún wọn níbẹ̀ la dẹ̀ rí àwọn tó gbẹ́kẹ̀lé ọlọ́run wọn ò ní ohunkóhun ṣùgbọ́n wọ́n ní ọlọ́run bí wọ́n bá ṣe ń ké pe olúwa fún àwọn ohun àìní ayé wọn lolúwa ló ń dá wọn lò ló ń bá pàdé ayé ọmọ wa wò pé báwo ló ṣe ń ṣe ẹni tí ò lówó lọ́wọ́ ó dẹ̀ ń tọ́mọ nílé ìwé ẹni tí ò lówó lọ́wọ́ ó dẹ̀ ń ṣàṣeyọrí ẹni tí ò lówó lọ́wọ́ ó dẹ̀ ń gbègbè ayé ó ń gbègbè ayé aṣẹ́gun nítorí pé ó ti ṣe kíni ó ti kọ́ bí a ṣe ń fi ìgbẹ́kẹ̀lé sínú ọlọ́run ẹ jẹ́ ká fi ìgbẹ́kẹ̀lé wa sínú ọlọ́run láàárọ̀ yìí bíbélì sọ wípé ó ní gbẹ́kẹ̀lé olúwa kó o sì sinmi lé e, a ó sì ràn ọ́ lọ́wọ́ ìrànlọ́wọ́ tó lúwa tí ó fún ọ kì í ìrànlọ́wọ́ ẹ̀ẹ̀kan ìrànlọ́wọ́ ìgbà gbogbo ni ìrànlọ́wọ́ lórí ọmọ gbẹ́kẹ̀lé ọlọ́run fún àwọn ọmọ rẹ ọjọ́ ọ̀la wọn yóò sì dára gbẹ́kẹ̀lé ọlọ́run fún okòwò rẹ wàá sì bá ìbùkún ọlọ́run gbẹ́kẹ̀lé ọlọ́run fún àgọ́ ara rẹ wàá gbé ìgbé ayé aṣẹ́gun gbẹ́kẹ̀lé olúwa kódà nígbà tí ọ̀tá ń pọ́n ọ lójú ìwọ ni wàá borí torí dáfídì sọ wípé olúwa ni agbára mi àti asà mi nígbà tí ọ̀tá ìdílé ń pọ́n ọ lójú nígbà tí ọ̀tá lẹ́nu iṣẹ́ ń pọ́n ọ lójú gbẹ́kẹ̀lé ọlọ́run fi gbẹ́kẹ̀lé rẹ sínú ọlọ́run má ṣe jẹ́ kí ọkàn rẹ kó yà sí ọ̀tún tàbí sí òsì. Si máa wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ àwọn tó ń bẹ nínú ayé máa wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ aláwo tàbí sọ́dọ̀ onífá má sọ ara rẹ má ta ara rẹ lọ́pọ̀ nítorí ìrànlọ́wọ́ ẹni tó bá ràn ọ́ lọ́wọ́ lónìí ó lè kọjú ìjà sí ọ lọ́la ṣùgbọ́n bí ọlọ́run bá ràn ọ́ lọ́wọ́ aṣẹ́gun ni wàá jẹ́ títí láì bó o bá ṣe ohun tó lòdì sí ìfẹ́ ọlọ́run láti gba ìgbéga lẹ́nu iṣẹ́ tó gbẹ́kẹ̀lé tó gbẹ́kẹ̀lé ohun kan tàbí ohun mìíràn nígbà tó bá fi máa mọ̀ ìgbéga yẹn lè bọ̀ ẹni tó ṣe ọ́ lóore lè sọ pé àwọn ò ṣe ọ́ lóore mọ́ tiẹ̀ lé pé àwọn ò mọ̀ ọ́ rí mọ́ ṣùgbọ́n tó bá ṣe pé láti ọ̀dọ̀ Ọlọ́run onírú ìgbéga bẹ́ẹ̀ ti wá láti inú ògo dé inú ògo ló máa máa jẹ́ fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú Ọlọ́run má ṣe jẹ́ kí àyà rẹ kó sinmi lé owó má jẹ́ kí àyà rẹ kó sinmi lé ọlá má jẹ́ kí àyà rẹ kó sinmi lé ipò má jẹ́ kí àyà rẹ kó sinmi lé àwọn tí kò sí ọlọ́run má wá ìrànlọ́wọ́ lọ sínú ayé sinmi lé olúwa kó sì gbẹ́kẹ̀lé ó ní kò sí àìní fún àwọn tó ṣe kíni tó sinmi lé àwọn tó gbẹ́kẹ̀lé ọlọ́run àwọn tó gbẹ́kẹ̀lé olúwa wàá dàbí òkè síòní ta kò lè ṣí nídìí ó ní ṣùgbọ́n tó dúró títí láì bó o bá gbẹ́kẹ̀lé ọlọ́run ní ti oko òwò rẹ a ò ní ṣí ọ nídìí ọ̀tá ò ní pa ọrùn gbẹ́kẹ̀lé ọlọ́run ní ti àgọ́ ara rẹ ní ti ìlera rẹ àìsàn yẹn ò ní borí rẹ gbẹ́kẹ̀lé ọlọ́run ní ti oko òwò wàá máa pọ̀ sí ni gbẹ́kẹ̀lé ọlọ́run ní ti àwọn ohun àìní ayé rẹ bó ti wò kó lágbára tó bó ti wò kó le tó fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú ọlọ́run lórúkọ jésù wá sí rí ìrànlọ́wọ́ ọlọ́run gbà wàá rí ìrànlọ́wọ́ àtòkè wá gbà ojú òní tì ọ́ ohun gbogbo tó bá dáwọ́lé ni yóò máa ṣe déédéé nígbà tí àwọn tí wọ́n fi ìgbẹ́kẹ̀lé wọn sínú ohun tí kì í ṣe ọlọ́run bá ń ṣubú tí oko wọn bá ń dojú dé ìwọ ọlọ́run ìwọ tó fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú ọlọ́run wàá dìde dúró ṣinṣin ohunkóhun tó o bá dáwọ́lé ni yóò sì máa ṣe déédéé nírú àkókò tá a wà yìí ewu ní lọ́tún lósì ogun níwá ogun lẹ́yìn àwọn ìròyìn tí kò tí kò tí kò fini lọ́kàn balẹ̀ àwọn ìròyìn tí kò mú inú ẹni dùn tó ń kọjá lọ ní gbogbo àgbáyé fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú ọlọ́run ààbò ọlọ́run yóò sì dájú lórí rẹ àti ìdílé rẹ ní ti àwọn ọmọ rẹ fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú ọlọ́run olúwa yóò fún wọn ní ọjọ́ ọ̀la tó dára ní ti ìgbéyàwó rẹ fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú ọlọ́run olúwa yóò dáàbò bò ọ yóò sì dáàbò bò ìdílé rẹ fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú ọlọ́run ní ti ìlera rẹ wàá sì lo ọjọ́ ayé rẹ nínú ìlera àti nínú ọ̀pọ̀ ọrọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ṣe kọ sílẹ̀ nínú ìwé Jóòbù orí kẹrìndínlógójì orí ẹsẹ̀ ìkọkànlá fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú Ọlọ́run ó ní àyà mi sì sinmi lé àyà mi sinmi lé Olúwa a sì ń ràn mí lọ́wọ́ bí o ṣe ń fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú Ọlọ́run kì í ṣe pé kó o gbẹ́kẹ̀lé nìkan o ní láti sinmi lé o ní láti sinmi lé ìyẹn ni wípé o o o da ọkàn dé pátápátá. Pata O mọ̀ pé kò ní já okulẹ̀ kò sí fòyà kò sí payà gbogbo bá dé wà ní olúwa ń bẹ fún mi báyìsàn bá dé olúwa ń bẹ fún mi bí àìní bá dé ọlọ́run yóò ràn mí lọ́wọ́ bí àwọn ènìyàn bá ń tán bá ń kérora wàá sọ wípé kì í ṣe tèmi nítorí pé olúwa ti ṣèlérí bí a bá gbẹ́kẹ̀lé ọlọ́run a ní láti sinmi lé e ó ní àyà mi sinmi lé e a sì ń ràn mí lọ́wọ́ kì í ṣe pé kò gbẹ́kẹ̀lé olúwa lónìí kó dọ̀la kó sá kú òun bẹ́ẹ̀ á ogun yìí ti ó ti le tó mo ti gbàdúrà gbàdúrà ó dàbí ẹni pé kò lọ yẹn ń lọ wọ́gbọ́n dá sí i ó gbẹ́kẹ̀lé ọlọ́run ṣùgbọ́n ò sinmi lé o ní láti sinmi lé gẹ́gẹ́ bí ọmọ ọwọ́ tí bàbá yẹn gbé lọ́wọ́ tó sì sùn lọ tó ju gbogbo ara sílẹ̀ kò bẹ̀rù pé bọ́yọ̀ òun tiẹ̀ ṣubú kò bẹ̀rù pé bóun bá jarun pa òun lè bá ro onílẹ̀ ilẹ̀ ó ti sinmi lé bàbá yẹn torí pé ó gbé lọ́wọ́ ó mọ̀ pé kò ní jẹ́ kó òun ṣubú a ní bàbá tó ju bàbá lọ ọlọ́run olódùmarè alágbára ọba àwọn ọba àtolúwa àwọn olúwa ni àwọn tí ṣáájú gbẹ́kẹ̀lé ó gbà wọ́n ó gbà wọ́n kúrò nínú iná àwọn tí ṣáájú gbẹ́kẹ̀lé ó fà wọ́n jáde kúrò nínú ihò kìnìún àwọn tí ṣáájú gbẹ́kẹ̀lé ogun ayé ò borí wọn ó gbà wọ́n lọ́wọ́ ogun òmíràn àwọn tí ṣáájú tó gbẹ́kẹ̀lé ọlọ́run tán fi olúwa ṣe ìgbẹ́kẹ̀lé olúwa kọ́lé fún wọn àwọn tí ṣáájú tó gbẹ́kẹ̀lé ọlọ́run tí wọ́n sinmi lé pé àwa ò níbi tá ó lọ ìwọ nìkan náà ni wàá máa jí ọlọ́run wa ọlọ́run ṣe kí ni ó gbé wọn ga ìwọ náà gbẹ́kẹ̀lé ọlọ́run kò sinmi lé lórúkọ jésù olúwa yóò gbé ọ ga bó ṣe ń sinmi lé ọlọ́run tó ń gbẹ́kẹ̀lé pé olúwa mi ò níbi mo lè lọ ìwọ nìkan ni lẹ́yìn rẹ kò sí ẹlòmíràn lórúkọ jésù kristi àìsàn yẹn wàá jáde kúrò nínú rẹ bó ṣe gbẹ́kẹ̀lé ọlọ́run tó sinmi lé ní ti àwọn ọmọ rẹ lórúkọ jésù ò ní jẹ̀bi lórí wọn ọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ yóò dára àwọn mìíràn lè máa sá kiri láti sì láti sì kí ọjọ́ ọ̀la fáwọn ọmọ wọn láti dáàbò bo ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn ìwọ fi gbẹ́kẹ̀lé rẹ sínú ọlọ́run òun la tó ní gbà òun la bá ní wo ọmọ yóò wo ọmọ rẹ láwòye ọ̀tá ò ní gba ọmọ mọ́ ọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò sì rí gbẹ́kẹ̀lé ọlọ́run kó o sì sinmi lé ní ti okó owó rẹ má dọgbọ́n sí má mú àmúlùmọ́là olúwa yóò yà ọ́ lẹ́nu yóò fi ọ̀pọ̀ ìbùkún yanturu yóò fi dá ọ lọ́lá lórí ìlera rẹ gbẹ́kẹ̀lé olúwa má jẹ́ kí ìgbẹ́kẹ̀lé má jẹ́ kí ìgbẹ́kẹ̀lé rẹ kó wà nínú dókítà ọjọ́ olóyìnbó ó jẹ́ oníṣègùn òyìnbó tàbí oníṣègùn ìbílẹ̀ fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú ọlọ́run òun ló ń fúnni ní ìlera ló ń fúnni ní àlàáfíà ló ń fúnni ní ayọ̀ lórúkọ jésù kristi bó o ṣe ń kọ́ bí a ṣe ń gbẹ́kẹ̀lé ọlọ́run tó o ṣe ń sinmi lé olúwa yóò yà ọ́ lẹ́nu nínú ọdún yìí lórúkọ jésù ibi ò ṣubú lù ọ́ fún iye ẹ̀yin tẹ́ gbẹ́kẹ̀lé olúwa tẹ́ tẹ́ sì sinmilé lórúkọ jésù ohun gbogbo tẹ́ ń gba olúwa gbọ́ fún olúwa yóò ṣe é fún yín fún ìwọ arábìnrin náà olúwa yóò yà ọ́ lẹ́nu ìwọ arákùnrin náà lórúkọ jésù gba ayọ̀ rẹ lórí ohun gbogbo tẹ́ ń gba olúwa gbọ́ fún àwọn ọ̀rọ̀ tó ti gba omijé lójú yín tẹ́ ń gbẹ́kẹ̀lé olúwa pé olúwa ìwọ náà ni lórúkọ jésù kristi ẹ ó yà ayọ̀ lórí wọn nítorí dáfídì sọ wípé ó ní a sì ń ràn mí lọ́wọ́ nítorí náà ni èmi ò ṣe ṣe èmi ò kọrin yìí lórúkọ Jésù ìwọ náà yóò yin Olúwa bí ó ṣe máa rí ìrànlọ́wọ́ Ọlọ́run gbà bí Ọlọ́run yóò ṣe máa ṣàánú fún ọ bí Ọlọ́run yóò ṣe máa dá ọ láre lórí àwọn ohun tó ń gbà á gbọ́ fún bí Olúwa yóò ṣe máa ràn ọ lọ́wọ́ lórí wọn lórúkọ Jésù Kristi wàá kọrin ọpẹ́ kí ọdún yìí kó tó parí kí oṣù yìí kó tó parí lórúkọ Jésù Kristi wàá yin ọlọ́run wàá gbé olúwa ga lórí àwọn ọmọ rẹ lórí ìdílé rẹ lórí lórí lórí okòwò rẹ lórí ìgbéyàwó rẹ lórí ìlera rẹ àti ohun gbogbo tó ń gba ọlọ́run gbọ́ fún lórúkọ jésù wàá yin olúwa mo ní wàá yin olúwa bẹ́ẹ̀ ni yóò sì rí olúwa ní agbára àti àṣà mi òun ni àyà mi gbẹ́kẹ̀lé a sì ń ràn mí lọ́wọ́ nítorí náà inú mi dùn jọjọ èmi ó sì máa fi orin yìnyín lórúkọ jésù kristi olúwa yóò bu ọlá fún ọ̀rọ̀ rẹ̀ nínú ayé rẹ bó ṣe ń gbẹ́kẹ̀lé ọlọ́run inú rẹ yóò dùn ayọ̀ rẹ yóò kún olúwa yóò fi orin ayọ̀ sí ọ lẹ́nu lórúkọ jésù ò ní sunkún mọ́ bó o ṣe ń fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú ọlọ́run tó o sì ń sinmi lé lórúkọ jésù olúwa yóò yà ọ lẹ́nu ìrànlọ́wọ́ ojú ọjọ́ wàá rí ìgbà ìrànlọ́wọ́ láti gúúsù láti ìlà oòrùn láti ìwọ̀ oòrùn láti àríwá lórúkọ jésù kò ní í wọ́n ọ olúwa ò ní kọ̀yìn sí ọ bẹ́ẹ̀ ni yóò sì rí àlàáfíà ni fún ọ tẹ̀síwájú láti máa gbẹ́kẹ̀lé ọlọ́run yóò sì fi orin tuntun sí ọ lẹ́nu bẹ́ẹ̀ ni yóò sì rí jésù olúwa wa àmín. Ah,